ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bó jẹjẹ ṣeréṣe dáadáa ni mo bá yín ní tí mo fẹ́ sọ yóò lè bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn nù mo ṣe mọ̀ pé èmi sàkátà pàrà alágbàlagbà tèmi máa ń sí tán yíyí ibẹ̀ ó lọ́wọ́ kọ̀ọ̀kanú ni mi mọ́ bó ṣe ń parọ́ ìwọ ọkùnrin jẹ́ kí n sọ kinní kan fún ẹ ibi tó worst jù láyé láti sọ pé o fẹ́ fẹ́ obìnrin tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀ tó worst jù láyé láti fẹ́ obìnrin oní church tó bá jẹ́ mẹ́mbà church yẹn tẹ́jọ́ ń lọ tẹ́tìjọ́ ráríṣà yín o lè fẹ́ bẹ̀ má ti sọ pé o wà outside o fọkàn sí pé obìnrin kan wà ní church wa ẹ máa da ibi tó worse jù láti fẹ́ obìnrin láyé ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ obìnrin bẹ̀ wọ́n ń ṣàgbákò wọ́n kìkà àbámọ̀ bẹnu òun ni church kò dẹ̀ wá ń ṣe chọ́ọ̀chì ordinary church o àwọn ibi tẹ́ ń pè ní pentecostal àti born again yẹn ibẹ̀ ló worst jù láti fẹ́ obìnrin láyé mo challenge ẹ̀yin tẹ́ bá fẹ́ challenge mi ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ọkùnrin tó fẹ́ àwọn ọmọ yẹn mélòó nínú wọn láyé ni ò regret mélòó nínú wọn láyé ni ò kí ń pohùn réré ẹkún nínú ilé mélòó nínú wọn láyé ni ò kí ń rántíjọ́ tó ṣe ìgbéyàwó yẹn tó ń kọ̀sẹ̀ tó ń bú ara ẹ̀ tó ń kọ̀síjọ́ tó mìtì obìnrin yẹn tó o bá fẹ́ fẹ́ obìnrin lórí street tó bá fẹ́ lórí street wà á mọ̀ pé ó fẹ́ lórí street ẹ ti jọ mọ̀ pé jáwé kan náà lẹ́yìn méjèèjì ẹ dẹ̀ ti jọ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa deal pẹ̀lú ara yín bọ̀ èwo ni kó o fẹ́ ọmọ street tó gbé picture ọmọ church wọ̀ worst place láti fẹ́ obìnrin tó jẹ́ pé òbò wọn ti jápọ̀ mọ́ fúrọ̀ tó jẹ́ pé o kókò òkun ní òbò wọn mọ́ worst place láti fẹ́ obìnrin oníjọ́ níṣẹ́ tí mi ṣe ní dárúkọ mosque ẹ̀ mọ́ àwọn mùsùlùmí ò kí ń tanra wọn when it comes to ọ̀rọ̀ lókólóbò wàláì mùsùlùmí ò kí ń tanra wọn ẹ̀yin born again born against ẹ̀yin náà lè máa ń tanra yín ẹ̀yin dẹ̀ ní márẹ́jì tí ọkùnrin ń ṣe pẹ̀lú jù ẹ̀yin ni wọ́n ń regret ẹ̀ jù ẹ̀yin ni wọ́n ń pohùn réré ẹkún jù nítorí àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá inú yín ló kún sí jù ẹ wá ní sọ nígbà yẹn nígbà tẹ́ bá ti rí pé ti mú ọkùnrin ṣúnkún tọkùnrin ti fi ìgbàgbọ́ tó fi ra ọjà òkùnkùn ìgbà yẹn lẹ máa wá máa díò pẹ̀lú ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí dẹ̀kẹ̀rẹ̀ wọn ò lè sọ síta torí pé kí ni ká ti gbọ́ wípé ó fẹ́ born again ojú ẹ̀ wá ń rí mẹ́wàá àwọn ọmọ jáwé àwọn ọmọ koríkora tí ọkùnrin yẹn ti pàdé ó fojú fò wọ́n dápò níranù ni wọ́n ó fẹ́ lọ bẹ́ ọmọ tó wà nínú Jésù the worst place láti fẹ́ obìnrin láyé òun ni chọ́ọ̀chì Pentecostal àbí bọnigé tẹpẹ tó bá jẹ́ ọmọ ìjọ bẹ̀ fẹ́ obìnrin bẹ̀ ẹ̀jọ̀ máa parọ́ tanra yín bẹ́ẹ̀ ìwọ ọkùnrin tó bá lò lọ mú obìnrin bẹ̀ tó dẹ̀ jẹ́ ọkùnrin tó yẹ pé o ti fọkàn sí pé obìnrin yẹn ò sínú ayé ọlọ́run má jẹ́ o gbé apèrè àjàṣẹ́ ọlọ́run má jẹ́ o liwú dẹ́ ọ̀rọ̀ wọn ló pa sí. Si wàláì wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ verse bíbélì kan lórí wọn ò lè interpret ẹ̀ nǹkan tó mọ̀ ní agbárí wọn ni tight and offering kọ́dẹ̀ ṣe yóò àwọ́díwọ́dí ọ̀pọ̀lọpọ̀ wọn mi ní gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn tight and offering ni ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí nǹkan tó wà nínú ọpọlọ wọn ju pé you must look after your woman you must look after your woman you must look after your woman In tó wà lọ orí ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn wọn pé is my husband he has to look after me he must take care of me nǹkan tó wa nínú ọpọlọ wọn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀kẹ̀rẹ́ wọn ò kì í virgin ẹ máa gbọ́ virgin in the Lord irọ́ ló bá dé tó o bá fẹ́ fẹ́yàwó lọ mú àwọn ọmọ oríta lọ rún àwọn ọmọ tó ti dókó méjì pọ̀ lẹ́ẹ̀kan rí wàá rehabilitate wọn wàá pè wọn wálé wàláì wọn máa wà faithful sí ẹ ju àwọn ọmọ tó fi itọ́ dúdú sínú tó ń tu funfun síta fún ẹ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin mo mọ tí mò ń sọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń pohùn réré ẹkún nítorí ọmọ tẹ́ ẹ pè ní ọmọ koskoríkora ọmọ tẹ́ ẹ pè lọ́mọ oríta ìgbésí ayé ẹ̀ gan ńgbà tẹ́ ń déètì ẹ̀ tẹ́ ẹ fẹ́ ó tẹ́ yín lọ́rùn ó rọ̀ yín lọ́rùn ju ọmọ tẹ́lẹ̀ lọ fẹ́ nínú Jésù lọ ọmọ tẹ́ date déètì tí ò sí nínú according to you tó jọ ọmọ oríta ìgbà tẹ́ ẹ ń ba jáde ó rọ̀ yín lọ́rùn ó fi í lọ́kàn balẹ̀ ju ọmọ tẹ́ ẹ fẹ́ nínú Jésù lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin lẹ́ ń kìka àbámọ̀ bẹnu nítorí pé ẹ lọ fẹ́ ẹ lọ fẹ́ ọmọ nínú Jésù tẹ́yìn create tó jẹ̀jẹ̀ pé indirectly ọmọ nínú ṣetán ni àwọn àti ọmọ yẹn àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́lẹ̀ lọ fẹ́ nínú Jésù àwọn àti balógun pàṣẹ mi ìmọ̀ yìí tó lágbára jù nù wọn èṣù ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ṣetán tó ń gbénu wọn ó ti balógun pàṣẹ lọ àwọn ọmọ tẹ́ ẹ pè lọ́mọ oríta hádà torí pé ẹ ti mọ èèyàn kan tó ń dó wọn tó ń dó wọn tó ń dó wọn àwọn náà máa ń padà egungun òkúta tí ìmọ̀lẹ́ kọ̀ sílẹ̀ àwọn náà máa ń padà wá jẹ́ ìyàwó alálùbáríkà ìyàwó dáadáa nínú ilé àwọn dẹ̀kẹ̀rẹ̀ wọn ó pùn ara wọn wọn pretend wọn ò pretend èyí tẹ̀yìn fi pé inú Jésù ni àwọn yẹn gangan ni wọ́n mú gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ayé wọn tí wọ́n bò mọ́lẹ̀ ìmí kò ní wúǹbù mọ́ ìmí oríṣiríṣi ló ti já ní we are married in the Lord behold all things have, have all things have passed away ní màmá gbọ́ wọn ò dẹ̀ ní wúǹbù mọ́ wọn ò ní sọ fún yín èyí tẹ́ ń fẹ́ níta ọ̀pọ̀ àwọn ọmọ tó ṣe tòótọ́ jù òun làwọn ọmọ orí ìrìn yẹn wọ́n á sọ fún yín pé iye oyún táwọn ti ṣẹ́ láyé wọ́n á sọ fún yín àìsàn tí wọ́n ti gbé lérí wọ́n á sọ fún yín àwọn ọmọ orí ìrìn àwọn ọmọ tẹ́ pè lọ́mọ aláṣẹ́wó àwọn ọmọ tẹ́ pè lọ́mọ kọ́mọ wọn ò kí ń parọ́ gbogbo nǹkan tó ti ṣe láyé wọ́n tiẹ̀ máa wu ìwà yẹn fún yín wọ́n á sọ fún yín pé àwọn ọmọ tí wọ́n a sọ fún yín pé àwọn ọmọ sìgá bọ àwọn èyí tó ń já skáàfù lórí tí wọ́n mu sìgá ju wọ́n mu sìgá ju àrọ̀mọ̀nìjọ àparò lọ wọ́n mu ọtí jẹni tó dá ọtí ńlẹ̀ láyé gan lọ wọ́n mọ tí ju bírì lọ́bọ wọn ò ní jẹ́ kẹ́ mọ̀ wọ́n á máa fi aṣọ funfun bo orí àti bíbélì mi ni mo gbójúlé àwọn ìtẹ pẹ̀lú aṣẹ́wó yẹn wọ́n á open up fún yín ẹ lè mọ ibi tẹ máa ti mú ọ̀rọ̀ ayé yín ní kókó dùn bá ọ̀pọ̀lọpọ̀ yín ti wọnú àwọn tẹ pè ní born again kó tó di pé wá ń tìka àbámọ̀ bẹnu bí n bá rí mi ò kí ń sọ ibi tí ẹ ti gbúdọ̀ fẹ́ ìyàwó jù òun ni àárín àwọn ìjọ yẹn church tó bá fẹ́ mú ìyàwó natural ìyàwó natural àfi tó bá pé òun lọ síbẹ̀ ẹjọ́ ń lọ ẹjọ́ mọ̀ pé ẹjọ́ máa jìyà ara yín ni bọ̀ yàtọ̀ síyẹn tó bá lọ ọjọ́ kọ́ lọ fi gbẹ́ẹ̀gbẹ́ ṣàgbẹ̀ lójú yòyò rú ẹ lójú ayé ẹ ti ta ó ti bàjẹ́ ayé ẹ ti ta ó ti bàjẹ́ tí n bá rí mi kì í sọ mo láwọn voice note ń bí àwọn olúwa wọn kàn sọ pé kí n jọ kí n má play ẹ ni tí bá sọ fún yín ibi tí wọ́n ti ṣe wedding fún wọn ní church tó ń lọ wàláì àwọn ọmọ orí ìrìn ọ̀pọ̀lọpọ̀ ìwà tí àwọn ọmọ orí ìrìn yẹn ò lè wù lẹ́yìn tí wọ́n àwọn ọmọ orí yẹn máa ń wà faithful sọ́kọ wọn ju àwọn tẹ́lẹ̀ lọ mú nílé ìjọsìn lọ provided tíyà ò bá ti jẹ wọ́n tẹ̀dẹ̀ fún wọn lọ́kàn balẹ̀ torí pé wọ́n ti rìn wọ́n ti nọgbàrá nọgbòrò ti sú wọn wọ́n ti gbá wọn sọ́tún gbá wọn sósì gbá wọn síwájú gbá wọn sẹ́yìn ó ti sú wọn àwọn ìtẹ́ sọpẹ́ mímọ́ mímọ́ olódùmarè ẹ orí pé wọ́n sì ń gbá wọn náà wà tán fi lọ farapamọ́ sínú chọ́ọ̀chì tẹ̀dẹ̀ máa fẹ́ wọn òun lọ́pọ̀lọpọ̀ yín ṣe ń kábàámọ̀ tẹ̀ máa ní ilé onígbàgbọ́ ni mo dẹ̀ ti fẹ́ o ẹ máa wo màbẹ́ẹ̀ pásítọ̀ ni bàbá jẹ́ pásítọ̀ kò ní kọ́mọ́ má ya wèrè kò ní kọ́mọ́ má ya wèrè rísì tí mi ṣe kí n sábà sọ ní ara ọkùnrin ni wípé ọkùnrin ò kí n sábà pretend ìwà wọn ọkùnrin tó láṣẹ́wó wà mọ̀ the only thing ọkùnrin máa fi ń pamọ́ òní tó bá bímọ síta ẹ̀yin dẹ̀ lè máa ń fẹ́ jẹ́ kó fi pamọ́ tó bá rìlì fẹ́ fẹ́ tó dẹ̀ ti mọ̀ pọ́mọ táwọn bí yìí ò ní jẹ́ kó fáwọn wọn á parọ́ fún ẹ̀wọ̀n ní jẹ́ kó mọ̀ páwọn ti bímọ síta yàtọ̀ síyẹn ṣàṣà ntẹ bá rí lọ́dọ̀ ọkùnrin náà lè máa get ọkùnrin tó bá máa láwọn tó bá fẹ́ wàá mọ̀ kò ní fún ẹ ní gift lọ́nà wàá mọ̀ kò ní pretend but ṣe rí ẹ̀yin tẹ́ ẹ lọ ń fẹ́ ọmọ tẹ́ ní ìdílé onígbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń kíkà àbámọ̀ bẹnu ṣe wá rí ẹ̀yin obìnrin náà tẹ́ ṣì wà gullible tẹ́ ṣì ń tẹ̀lé òfin kìíní kan olúwa sọ wípé i want to see vision for you pé ọlọ́run sọ pé ò tí ì rọ́kọ ò tí ì rọ́kọ táwọn ọmọ pásítọ̀ yín dẹ̀ ń jókòó sínú ilé ọkọ sínú ilé ìyàwó tó ń dẹ̀ ń prevent ẹ̀yin gbogbo àwọn ọkùnrin tó da wá nípọn kì í ṣe ọkọ yín ah mo ṣì ń bọ̀ mi tí ì dé àwa wé kì í yàn kúrò nínú ojú oorun yín ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ mo sì máa padà bọ̀ ibi tó o gbúdọ̀ ti fẹ́ ìyàwó gẹ́gẹ́ bí ọkùnrin tó o bá sí nínú chọ́ọ̀chì yẹn má dábàá ẹ̀ o tẹ́ bá jọ ń lọ fáìbọ̀ tẹ́ ẹ̀ bá jọ lọ lọ mú ọmọ lórí street lọ mú ọmọ ní brothel àbí hotel kó o rehabilitate wàá rí i pé wàá gbádùn ẹ̀jẹ̀ ọmọ tó o fọkàn sí wípé ẹ̀ ẹ̀ ẹ̀ virgin ni àbí ọmọ èèyàn ọlọ́run ni ọmọ nínú ọlọ́run ni wàá mọ̀ wípé kàbírà ti ṣàgbèrè lọ́wọ́ shabarikolo.com ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀ ẹ má gbàgbé Yinka TNT International Yinka TNT coded ẹ káàárọ̀.